ẹ kú àmójúbà ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára tó ń dé sí ojú ìwòran yín ṣògo rẹni kejì àbíọ́nà lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká òṣèré ni láìdé oyèdèjì àti ọkọ rẹ̀ olùkọ̀tàn ni wọ́n ti padà sí orílẹ̀-èdè germany lẹ́yìn ìgbà tí wọ́n ṣe àbẹ̀wò sórílẹ̀-èdè nàìjíríà fún ayẹyẹ ọdún kérésì àti ọdún tuntun láìdé oyèdèjì àti ọkọ rẹ̀ lọ́ fi fọ́nrán fídíò bí wọ́n ti padà sílé tí wọ́n sì ń dì mọ́ àwọn ọmọ wọn èyí tí wọ́n fi sí orílẹ̀-èdè náà kí wọ́n tó kúrò léyìí tí wọ́n ń dúpẹ́ lọ́wọ́ olódùmarè fún àṣeyọrí ìrìn àjò pẹ̀lú gbogbo ìfẹ́ tí àwọn olólùfẹ́ wọn lórílẹ̀-èdè nàìjíríà fi hàn sí wọn lásìkò tí wọ́n wá ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlú mọ̀ká amúrabí obìnrin ni Bobrisky òun ló ti fi àwòrán ara rẹ̀ méjì sórí ìtàkùn ayélujára bí ó ti bẹ̀rẹ̀ àti ipò tó wà báyìí Bobrisky ló fi fọ́tò rẹ̀ méjèèjì tó sì lẹ́pọ̀ tó gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sọ wípé ohun tó bá mọ̀ ṣe máa tẹ̀ síwájú láti máa ṣe é léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára nígbà táwọn kan kan sáárá sí bẹ́ẹ̀ ni àwọn kan ń bu ẹnu àtẹ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká Nkechi Blessing ló ti sọ wípé ayé yìí kéré gan kí olúkúlùkù rí dájú wípé ó ń ṣe ohun tó ń mú inú rẹ̀ dùn wípé ohun tó dára ni láti fún ara ẹni ní àyọ̀ ọkàn Nkechi Blessing ló fi àwòrán tó ti fídíò ara rẹ̀ kan sórí ìtàkùn ayélujára níbi tó ti ń jó lónímùkúlùmùkẹ́ tó sì ń sọ wípé ohun tó dára ni kí àwọn ènìyàn máa ṣe ohun tó máa mú inú wọn dùn léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé ìyàwó dáde ta ló ń ṣe ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje mo fẹ́ràn bí mo ti bẹ̀rẹ̀ ọdún tuntun mi ẹni tó sọ̀rọ̀ yìí ni Jamiu Azeez lásìkò tó fi fọ́nrán fídíò bí ó ti kúnlẹ̀ síwájú àgbà ọ̀jẹ̀ àti akọni olóṣèré ni Jídé Kòsọ́kọ́ tí wọ́n sì ń ṣe àdúrà ní mẹ́sàn-án mẹ́wàá fún un léyìí tí òun pẹ̀lú kúnlẹ̀ tó sì ń ṣe àmì pẹ̀lú Jamiu ló ṣe àlàyé wípé òun fẹ́ràn bí òun ti bẹ̀rẹ̀ ọdún tuntun pẹ̀lú àdúrà láti ẹnu àwọn tí wọ́n ti dàgbà nínú iṣẹ́ tóun yàn láàyò ẹ jẹ́ ká díẹ̀ nínú ẹ̀. daniel ní agbára ti ọlọ́run nínú ọdún tuntun wàá túbọ̀ máa gòkè sí i wàá máa dàgbà sí i nínú ọlá nínú àlàáfíà ọ̀pọ̀lọpọ̀ owó rẹpẹtẹ o dojú tì mí mo kọ́ ẹ níṣẹ́ ọlọ́run dẹ̀ jẹ́ kó máa ṣe oríire ń di wàá túbọ̀ máa ṣe oríire àti gbogbo ẹni tó kù pátápátá tí ẹ̀ tara mi dìde àtẹ̀yẹ́ tara mi dìde happy new year everybody. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà àwọn ènìyàn lórí ayélujára ló ti ń sọ wípé káláyà tọ́jú aya rẹ̀ látàrí ọ̀rọ̀ tí ìlú mọ̀ọ́ká Portable sọ wípé ọ̀pọ̀ obìnrin ló máa gbà lọ́wọ́ àwọn ọkọ wọn bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí ni ìlú mọ̀ọ́ká tí ìràwọ̀ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní tàn ìyẹn Portable tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tún mọ̀ sí Zazu wá sórí ìtàkùn ayélujára tó sọ wípé níwọ̀n ìgbà tí ọwọ́ ti tẹ̀ báyìí káláyà ìyá tọ́jú aya rẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń sọ sábẹ́ fọ́nrán fídíò eléyìí tí ó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ lásìkò tó kọwọ́ bọnú àpamọ́wọ́ rẹ̀ tó sì yọ fóònù rẹ̀ jáde láti gba nọ́mbà ọmọbìnrin kan ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún òṣèrébìnrin ni Fúnkẹ́ Akíndélé ló ti sọ wípé inú ń bí òun ṣùgbọ́n ó ń pa gbogbo rẹ̀ mọ́ra láti máa fayọ̀ hàn nítorí wípé ọdún 2022 yìí jẹ́ ọdún ayọ̀ fún òun Fúnkẹ́ Akíndélé ló sọ eléyìí sórí ìtàkùn ayélujára rẹ̀ bí ó ti ń mújó lónímùkúlùmùkẹ́ sí orin kan tí òun fúnra rẹ̀ tẹ̀ sórí ìtàkùn ayélujára tọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì sọ wípé a fẹ́ràn nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà òṣèré ni àti ọmọ àgbà òṣèré ni Ṣọlá Kòsọ́kọ́ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára ti ń kí i wípé ó kú oríire ti ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ eléyìí tí Olódùmarè jẹ́ kí ó bá a lókè èèpẹ̀ lára àwọn tí wọ́n ṣàjọyọ̀ tí wọ́n sì ń kí lórí ìtàkùn ayélujára wọn ni Táyọ̀ Ṣóbọ́lá àti ọ̀pọ̀ àwọn òṣèré mìíràn tí wọ́n sì ń fi àdúrà ọlọ́kan òjọ̀kan ránṣẹ́ sí wípé bí ó ti ń dàgbà kó máa dàgbà nínú ọgbọ́n òkìkí àlàáfíà àti owó tó ń ti àìkú baálẹ̀ ọ̀rọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta di àsìkò yìí ní ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ayélujára sì ń sọ nípa fọ́nà fídíò Jemaik àti Uche níbi tí àwọn méjèèjì ti ń jà ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ti wá lórí ọ̀rọ̀ náà sẹ́yìn ṣùgbọ́n ní báyìí òótọ́ tó ń bẹ nídìí rẹ̀ ti wá jáde lásìkò tí Jemaik fún rẹ̀ sọ wípé gbogbo ohun tí àwọn ṣe yìí eré lásán ni kí àwọn lè fi hàn àwọn ènìyàn wípé kì í ṣe gbogbo tí wọ́n rí lórí ìtàkùn ayélujára ló jẹ́ òtítọ́ bí a kò bá gbàgbé wípé awuyewuye ìtasír ìkórìíra ẹni ìbẹnu àtẹ́lu iṣẹ́ ẹni olóńbẹ láàrin Jamaica àti ìlúmọ̀ọ́ká Uche ṣùgbọ́n láìpẹ́ tí àwọn méjèèjì pàdé ara wọn níbì kan tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní jà tó di fàmífà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí wọn ṣùgbọ́n ní báyìí ìjákulẹ̀ ló jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ti fi ẹnu wọn tùtùkùtù síwájú wípé a eré làwọn ń ṣe àwọn òjà bó ti wulẹ̀ kó rí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà òṣèré ni Fúnmi Àwẹ́lẹ́wà ló ti ń dúpẹ́ lọ́wọ́ àwọn àwọn tí wọ́n ń béèrè rẹ̀ lásìkò tí wọn kò rí lórí ìtàkùn ayélujára àti láti rí níbi àwọn iṣẹ́ ó sọ wípé ọ̀pọ̀ wàhálà ó lòun ń là kọjá láti bí inú oṣù keje ọdún tó kọjá látàrí ara màmá òun tí kò yá tó sì di wípé bí òun ti ń náwó òun ni òun ń nára pẹ̀lú débi wípé ọ̀pọ̀ oògùn oníwákàtí méjì méjì ni màmá òun tilẹ̀ ń lò bó ti ń gbowó lọ́wọ́ òun ló ń gba àkókò bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀ nínú àwọn òṣèré tí wọ́n pín òun síbi àríyá tí òun kò lọ ni wọ́n rò wípé ìgbéraga ni ṣ ṣùgbọ́n òun fẹ́ràn ẹbí òun púpọ̀ nítorí náà àdúrà òun ni wípé kí ọlọ́run jẹ́ kí ojú màmá òun tilẹ̀ là bó ṣe ìṣẹ́jú márùn-ún kó lè rí rere tí ọmọ rẹ̀ ń ṣe. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní bí ayẹyẹ ọdún mẹ́wàá tẹlifíṣàn Orísun ti ń tẹnu bèpo àti bí a ti ṣèlérí láti kéde àwọn tí wọ́n jáwé olúborí nínú ìbéèrè wa àti ìtakọ̀ngbọ̀n wa fún ti ọ̀sẹ̀ yìí ìbéèrè wa sọ wípé ta ni ọ̀gá àgbà fún tẹlifíṣàn Orísun àti aṣojúkọ ìròyìn tẹlifíṣàn Orísun ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n dáhùn dáhùn sí àwọn ìbéèrè wa wọ̀nyí lórí ìtàkùn ayélujára tí a sì mọ rírì yín ṣùgbọ́n ènìyàn kan ṣoṣo ló dáhùn rẹ̀ dáradára tí ó sì gbà á òun náà ni Adégbọlá Kẹ́hìndé láti ìlú Ọ̀rẹ̀ nípínlẹ̀ Ondo nínú ìtakọ̀ngbọ̀n wa fún àwọn ọmọdé ọ̀pọ̀ àwọn ọmọdé ni a gba fọ́nrán fídíò wọn ṣùgbọ́n ọmọdé tí ó ṣe dáradára jùlọ ni Prosper Adégbóyèga. àtìbùkù orílẹ̀-èdè wa pẹ̀lú èdè àti àṣà Bye. bákan náà ẹ má gbàgbé láti tẹ̀lé wa ní ọ̀la òde yìí ní aago márùn-ún kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bí a ó ti máa ṣe àfihàn gbogbo fọ́nrán fídíò ọlọ́kan òjọ̀kan eléyìí tí ẹ̀yin ènìyàn fi kí wa tẹ́ ẹ fi kọrin fún tẹlifíṣàn Orísun àti àwọn ìtakọ̀ngbọ̀n tó lárinrin ẹ tẹ̀lé wa tẹlifíṣàn Orísun mọrírì yín a sì ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín wípé ojú wa a máa rọ́dún kò ní jù báyìí lọ fún àjẹ́ àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ẹ tún jẹ́ ká pàdé nígbà mìíràn tí tó fi má dìgbà òun òun kọ́ ṣògo rẹ̀ nìkejì lórúkọ tèmi ó dàbọ̀.